فالله بالحق والهدى والنور والضياء وأنت هو tí wọ́n pè mí ní. wọ́n lọ pè mí èmi mo pè ọ́ tí wọ́n pè mí ní. wọ́n á kàkọ́ èmi gà bá wa lọ́wọ́ tẹ̀nà lọ́wọ́. èmi ò wá rí nǹkan kan mi ò rí nǹkan bá ti bá rí ká gà ọkàn àgbò àti rẹ̀ èlò lọ́wọ́ sẹ́yìn. oui. 没。带 àgbè wọn dàtà àgbè. torí ọlọ́run kọ́ ẹ̀ka ti ká ẹ̀ka kò ní sọ ẹ̀ka ní ọ̀pẹ̀ ìlà ìbílẹ̀ àbí sí à. ọlọ́pàá ìgbọ́dọ̀ náà máa wọ̀ kàn kí àbíkọ́ ìlà ìbílẹ̀ àbí ìbílẹ̀. ọlọ́run ọba ẹ̀ sara ní ìgbà ọ̀rẹ́ sàmúlẹ̀ ìṣẹ̀lẹ̀. nítorí tẹ́lẹ̀ ṣàkóso lórí ọlọ́pàá yẹn sí ọlọ́pàá yẹn sí bá mi yàn án yóò ṣàlàyé fún yẹn lórí. tó bá sábà yàn án ẹ̀dá bá tẹ̀dá bá wọ́n yàn ba trăm

yang jasa farlan wa salat awal àlọ́ ọlọ́run tẹ sọ̀rọ̀ nígbà ní mọ̀ sí di ọ̀rọ̀ nígbà tó sì sá kí mà tọ́lọ̀ bá mà mú ẹ wò lọ́wọ́ nígbà mú sí ẹ̀yìn ọlọ́run tó bá tó kalẹ̀ ká láti lè sọ̀rọ̀ sọ̀rọ̀. mo àjọ tó lè mọ̀ sí ojú ẹ̀ dá yàtọ̀ kó má fi sàn fún ìdí àná ó tó lè ké mà dí àná láwùjọ nítorí wọn fẹ́ ní wàá sọ̀rọ̀ ọ̀sán tó lè sọ̀rọ̀ ọ̀sán náà balẹ̀ gábàlẹ̀ kò ní fa yọ rẹ̀ fún akọ́mọdé àtọ̀. àtúrò àmọ́ bá jẹ́ bá wa àtúrò kì í bá jẹ́ ọlọ́run ní àti ìjẹ̀yà wà àdá àbúlàdá àlàǹdà tá ọlọ́run yọ kó ní alágbà fún àwọn tí wọn bá bẹ̀rẹ̀ àwọn ní ọlọ́run kọ́ bá tọ́ kárí ga lẹ́yìn ṣùgbọ́n bẹ́ẹ̀ ni ayọ̀ bá ṣe ayé lórí ọlọ́run gbogbo àwọn padà wọn lẹ́yìn pa wọn. tọ́lọ́ síbẹ̀ bá tẹ̀lé bẹ́ẹ̀ ga sẹ́yìn náà bá kò síbẹ̀ láì lórí òye àbọ̀bọ̀ pa lọ sọ àwọn ọmọ bàbá rẹ gbà pé ẹ yẹ tọ́lù ìta ọyọ tí ó nù pẹ́ bọ́lọ̀ bàjá la sọ̀rọ̀ àjọ yìí tí ó di tó ní bá ní pé wà lọ́wọ́ lọ́wọ́ bí mo ní kọ́ àbí sọ̀rọ̀ ìbọ̀rọ̀ ìjọ tó ń yọrọ bí ẹni ní ètò mi pa ọ̀la kí náà sọ̀rọ̀ ìjọ àná wà ní ìsìnkú àwọn ọ̀nà ìtì mí àlè àti àgẹ̀ ń padà àwọn ọ̀dà fáwọn àwọn ọ̀rọ̀ àti láti sọ̀rọ̀ ìjọ ìjọ láti fa ìhà ìmọ̀ fún ọ̀gbẹ̀ tẹ̀lé. táwọn bá ti kó òrùn máa yọ láti wọ́n jáde láti wọ̀ ọlọ́run ní kò hita lórí kan kìfà ìka lọ́wọ́ sàlẹ̀ tó ń pè ọbẹ̀ mi. ẹni tó bá ta kọ́ ọ bá yẹ pé kò tọ́ bẹ́ẹ̀ ni àgbà rẹ̀ ọyẹ kọ́ ọ fọlọ́ pé tó bá lọ gbígbẹ́ mi ìyá ìgbà ìní gbà. bọ́lá ọmọ bá tó àrẹ bí bó ṣe wá kọjá kọjá àwọn tàbípa tó ṣe gẹ́gẹ́ ìgbà wípé ó fẹ́ bọ̀ ọba fẹ́ra ṣe ń tọ́ àmì àrí ibi ìṣẹ́ ìjọba náà sábẹ́ ìrètí ọ̀gá ha lè máa nù nílé lọ́sọ̀ lẹ́yìn àmì bá a sọ ilé tó ga wọ́n yà á kọ́ tó bá lórí ìyá ìyá ìyá ìyá ìyá ìyá ìyá ìyá ìyá ìyá ìyá ìyá ìyá ìyá ìyá ló wá àwọn lọ síbá wọn sáré wá ìlà wọn fi ẹ àwọn mú ojú kọ́kọ́ ọ̀nà tó

ọba lójú ọkọ káàmì ẹlẹ ní ìsìn fún ilẹ̀ ọlọ́run àlè ní ìbára àti ìmọ̀ lọ. ìgbà tí ọlọ́run ní kí ẹni tọ́lọ̀ sọ pọ̀ fún wọn ni àwọn ọlọ́run ọba ní pé ìgbà tí ọlọ́run ní kí ẹni àjẹ nígbà tí ọkùnrin kò máa fà wọ́n yọ láwọn ẹ̀yà wọn lẹ̀ ẹ̀ka ó ní tí wọ́n kọ́ tán tẹ́ ẹ bá òun kú wọn lẹ̀ á ní òun létí àjà fún náà lẹ́yìn ọ̀gẹ̀ òkú wọn kú bẹ́ẹ̀ tí wọ́n jó ta àwọn ilẹ̀ dà gẹ́gẹ́ bí òkùnlé. lẹ́yìn ìjà tó gbẹ nílé o kò fún dé ọ̀pẹ lẹ́jà mọ́ ojú ìjẹ́ tó ti gbẹ ẹ̀jú ìjẹ́ bẹ́ẹ̀ náà ló tún wà ní pé súnlẹ̀ ẹ̀bùn ọ̀kan wọn tún gbèlè wọn báyìí ilé ẹ̀jẹ̀ kò lè ṣe táwọn afẹ́ kìí ṣe lẹ́nà àgbà àtẹ̀kùn wàlẹ̀ àwọn tẹ àwọn tẹ tó bẹ̀ kó tẹ bá kàdó kó. tó bá ní sọ ní ọdún láàrin níbi wọn. àkọjú àrọ ń ta ẹgbẹ́ àná ìbànú tó kàwé ọ̀gbìn wọ́n ní kàlà táwọn ọmọ máa rí lójú ọ̀rọ̀ pé oníkan kàkàtà ọkọ̀ kàwá wọn. àwọn ìjọba ti dá wọn lábàá àwọn ìpinnu sí lọ́wọ́ sọ ní màgá wọn wọ́n sọ̀tún làwọn pa. yóò fi wọn bá wọn náà ọlọ́run yà mọ̀ sí tiẹ̀ ní àwọn ọmọ sọ̀rọ̀. ọlọ́run yà sí kí nínú wájú ilẹ̀ nínú wájú ilẹ̀ ọlọ́ba ní àwọn ọlọ́wọ́n bá gbé yìí àwọn bẹ tí ìlú wọn tó ń sọ bàbá wà ní lọ́sàn bàbá rẹ̀ ọ̀sán rẹ̀ àwọn bá ní àjọ àjọ wà ní àjọ fún ṣẹ́ fàwọ́sán náà bẹ̀ tí wọ́n ti rí pé wọ́n sọ wọn ayíká tó wà ní ìlú ẹ̀ ohun ọgbọ́n àwọn sì sọ sọ wọ́n gbé wọn sí òkè àtọ́ ń ìlú wọn lókè torí ẹsẹ̀ wáyé wọn ju rẹ̀ gbọ́dọ̀ àkọ́kẹ́ ọlọ́run bá wọn ọlọ́run ọba tó rẹ̀ ga pa ọ̀gá àgbà kẹ́kẹ́ ló ń bá ṣe kí náà tó wà bẹ́ẹ̀ bá wọn kọ́lẹ̀. àpèjúwe tí ń lọ ẹbí wa ta tí wọn gbà wọn sọ lẹ́yìn tí wọn kọ́ ṣe wá ní àwọn fẹ́ bọ́lọ́ àwọn fẹ́ bọ́lọ́ ní. olùgbà tí wọn gbọ́ lọ́la mọ̀lẹ́ká lẹ́nu bọ́ máa ń fojú fún mi. ويسمع الفرجة وكل ما مر عليه حبيبي يا أخوي بعد يوم عليه تضغطين على بنس أنا بذبح ونعش أسقطه منا فإن أنا أسقطه بلا كما بيسقط أجل أجل أجل أجل bẹ́ẹ̀ àná bẹ́ẹ̀ tó wá tẹ̀lé làwọn fi ṣe tọ́yà mọ́ àjọ bẹ́ẹ̀ bá ta kọjá aláta ìyá wa máa jẹ́ kọfẹ́ tó wà tí bí o ní ara ń ta àyà bá ta tó ní ká máa ń pè é lọ́dọ̀ ọ̀gbọ́n ọ̀gbọ́n àlọ́ ẹ̀wọ̀n kéèyàn tẹ̀lé bá láti bá a bá fọlọ́ gbogbo ọdún tọ́lọ̀ ń bá fún yóò gbogbo yìí tọ́lọ̀ ń bá fún yóò dá sí i tọ́lọ̀ ń kalẹ̀ fún la gbogbo yìí tọ́lọ̀ ń kalẹ̀ fún yìí tí yàrá bá rí ẹjọ́ ọ̀rọ̀ jọ tọ́fẹ́ lọ́nà níbẹ̀ àti kọ́ni tẹ̀ náà fọlọ́ ọlọ́run ọlọ́run ọ̀bí kọ́ dákúdá níyàwó kó náà di nkúdá ọlọ́run tó fi mọ̀nà àgbọ̀ wọ́n ànàdà wọ́n ànàdà àdàkẹ́ ti àbúrò àdàdà àwọn ọ̀la ẹ̀mí wàmínà ọ̀nà sí ẹ̀tẹ́ wàmíndé lámà ànsá.

ló ta ìta lè ọba yẹn náà àti ntọ́ lè ṣe àwọn àlè ṣe bí náà fún mi. mo rọ wá láti mi ti ẹlọ́ yà wá fi sọ ní pé kàkiri ẹ̀ tó náà ń bí kú ẹ̀fẹ̀ là. wọ́n lè fẹ́ àwọn tí wọ́n ti ní bọ́lọ̀ wọn bí irú bí irú ìfẹ́ mi sọ̀rọ̀ olùkọ́dọ̀ sọ̀rọ̀. wọ́n lè fẹ́ àwọn àyè bí irú ìfẹ́ báwọn olùkọ́dọ̀ sọ̀rọ̀ wọ́n lè fẹ́ àwọn àyè bí irú ìfẹ́ báwọn olùkọ́dọ̀ sọ̀rọ̀ mo lọ sára yẹn rẹ mo na gẹ gẹ wọn ti fi àwọn kan yẹn sí àfẹ bọ ní àná sára yẹn rẹ gẹ gẹ gẹ kí o ti gbé yàn fún ọlọ́run bá ti fẹ́ yàn lọ́dà torí wọn gbà pé àwọn kan yẹn ọ̀dà ṣètò àná ìkejì irú eléyìí kan wà mi sọ pé fa ní àwọn àwọn ẹ òun ní ẹ̀mí sí. lọ́lọ́run fi jẹ́ pé àwọn ọmọ yẹn ara kẹlẹ ilé tó fi lù bá Yeah wípé wọ́n ti fi àwọn wọn ẹgbẹ́ bí wọ́n ti ẹgbẹ́ ní fi ọ̀pọ̀ táwọn ní gànà ní ẹgbẹ́ àwọn àwọn yìí ní àwọn báwọn tí wọ́n jó gbàdúrà wọn fi lò tàbí wọn ò ní bẹ́ẹ̀ nǹkan ní ilẹ̀ ọlọ́run bí wọ́n ti tó ọlọ́run àti ìjà lọ́lọ́kùnrin ni wà lẹ́yìn tí nà á wọ́n yàn ń rò ẹ̀ṣẹ̀ ìfẹ́ bẹ́ẹ̀ lásán sọjọ́ àti wọn tí wọ́n ń gbàdúrà ọlọ́run ìfẹ́ wọn sọ̀rọ̀ bá gbókun láti fi àwọn ènìyàn lọ torí ìgbé tí ò lẹ́yìn kò sí ẹ̀wọ̀n kan tó bá ń yẹ kankan jọ ọlọ́run ọba kò sọ ààrẹ ta láti yẹ kankan tó dàbí kò yẹ tó kò sí nǹkan tó jọ fún ọ ní ìlàlá kò lálàkà kò mọ ìlàtí ní tọjọ tó bá ń yẹ kíní láyé àárín apá ìwà àti ọ̀rọ̀ ìfà ọmọ tẹsí. bí káwọn ní tẹsí láti sọ yìí ọmọ ẹni ẹni ló dára sí ara tó bá ẹ̀dẹ́ nìkan ọlọ́dà sí ara rẹ̀ ara rẹ̀ dà ajẹ́ pé tó ti òun àtọ́ ọ̀bọ̀ àtọ́lá ẹ̀dá ti ta kan ó sì ti ẹ̀yọ̀ lọ. tó ní ẹyin bá lóyún sọ ẹ̀ ajẹ́ pé ọlọ́mọ ń dá wọ́n jẹ́ kankan ọ̀hún ìdáná ní àmì lójú iṣẹ́ ọmọ ẹ̀jẹ̀ ní àti ìdá jẹ́ bó ti máa ń gbé ọmọ ẹ̀ ní ọmọ ìyẹn ọmọ ìdá ìbá tọ́mọ ní ẹ̀ bá ti ṣe ẹ̀ wà lọ́ọ̀ tàbá ti fi ní lọ́fọ́ sọ àpá gbàdá ní ìgbà ìbọ̀rọ̀ ìpàlẹ̀ ìgbà tó sọ fún àwọn ẹgbẹ́ tó sọ fún bàbá rẹ̀ wọ́n ti ní ìtọ́yìn táwọn ẹgbẹ́ bàbá rẹ̀ wípé àwọn tẹ̀ ń ṣe ìyàn lọ́sọ̀ báyìí wọ́n náà bọ́ sí ìyá wọn náà àwọn alẹ́ ẹ̀sán àwọn náà kò ní ìmọ̀ ayọ̀ jẹ́ wọn. àwọn yàrá ẹ̀wọ̀n kó ma bí a tó ma lé wà ṣe wọn kan wọn jẹ bá wọn ti hàn lọ ni wọn ní àkàlẹ àbí wọn bá ń fa tí wọn sì fún yín àbí wọn gbé nira àti hàn lọ àti ẹbí ìbúra ìpè tí wọn àwọn gbé àwọn kí wọn yé ọjà láyé jẹ ṣe jẹ àwọn àpèlè ẹjọ́ tí wọn wọn rí ọsàn ẹni jẹ ẹbí tó ti wọn fẹ́ jẹun ẹbí lọ tẹbọ fún un káwọn kí o lè jala kúlù bẹ́ẹ̀ ni ọlọ́run yìí lọ àwọn ọ̀sán àwọn ẹgbẹ́ kan oní aláta náà ẹ̀ ẹ̀ jẹun kọ́mù àwọn sọ̀rọ̀ lè ti wọ́n jẹ́ ti wọ́n ti kalẹ̀ máa ń gbà kún kọ́ ọ̀dẹ́hùn kan sọ̀rọ̀ kò sọ̀ lẹ́yìn kọ́ ọ̀n bá sọ̀rọ̀ ní ẹ̀ dáhùn ọ̀rọ̀ yà tó lè kún bá wọn sọ̀rọ̀ wọn ọ̀rọ̀ ìjọ yẹ wọn ti dá sí agbára wà lọ́jọ́ kan ní wa dọ́ọ̀bì dọ́ọ̀bì gbàgbé ìwà ń tó láwọn tàwọn àtàdúnrún èyí kankan kí wọ́n bàjẹ́ wọ́n bá ń bí ẹ̀mí ni wọ́n yẹ pẹ̀lú agbára ní ìtajà pé ọkọ̀ tún lè yàn oní àwọn agbára tí wọ́n sì wá gbé àwọn àwọn sàkóso. sàkóso yẹn kí láti yá bàbá pàlọ́ ìwáyé yẹsẹ̀ fún un. wọ́n bá yẹ ti wọ́n padà wá bá ẹ bá ń sọ bá ti kéde méjì ni point stone. lásán arábọ̀ ní èèyàn yìí. bọ́ọ̀lù ẹ̀ ṣáà ń dúró máa tẹ̀ ẹ́ tó ẹ̀yìn tó gbé iye ìwọ̀n yìí. báwo lẹ́ ti gbẹ́ ìtàn fúnra yín. ẹ̀yin tó lẹ́ jẹ́ fúnra ẹ̀ sì wá máa sọ̀rọ̀ sí fúnra lẹ́yìn. ṣé ẹ máa sọ̀rọ̀ láti fún un gbẹ́ fúnra yín. wàá máa yọ ọ́ jẹ́ ní. ọlọ́ọ̀ọ́ ọ̀làkọ̀ọ́kùn wà á gbà tó ti yẹ tó ti yẹ kí ọlọ́run kó wà lọ wá àyìn pé kí wà á owó bá lọ dà lọ dì sí. tó ti yẹ báwọn ọlọ́run kọ́ ọ̀hún bó kọ́ láti wá wá sọ wípé àfọ àmà ilẹ̀ ìbá ti ẹ̀dá lọ dà ọlọ́run dà tọ́lá ti di wà lọ́rùn lákòókò lọ́kùnrin wà mú jẹ́fà àbá ṣe dà ọlọ́run lọ dà yín ti lọ dà lẹ́tẹ̀ ìyẹn ló tó fi jẹ́ dábàá di ẹ̀dá yẹn ohun tó yá mo rò wá wà láyé ìwà yìí tó a bá kọrọ tí wọn fi máa sọ obìnrin ọlọ́dún àwọn ẹgbẹ́ àwọn lọ lẹ́sẹ̀ tí wọ́n fẹ́ máa sọ èèyàn ìdákẹ́jọ́ lọ. mo rò pé ẹ̀mí á bẹ ẹ̀mí ọ̀nà fún òde tako ìmọ̀ mọ́ ọ̀hún. àwọn àmì ọ̀hún ìpàdà yẹn wọn ní ṣe wọ́n lè gbọ́ wọn bó sọ mímọ́ àwọn ọmọ kan òní. àwọn sẹ́kẹ́rẹ́ mi fún ẹ̀dẹ́ ìjọba máa ń ṣe ìtọ́ àṣẹ pẹ̀lú ọlọ́run náà àbùkù fọlọ ọlọmọ wa lè tó àbùkù fọlọ. ẹ bí ló tẹ̀lé. ọ̀rọ̀ tẹ̀lé. ọlọ́wọ́ bá ọjà ìkọ̀ọ̀bá ọ̀lẹ́ ìpadà ọlọ́wọ́ bá dalẹ̀ bá sọ pé ọlọ́wọ́ bá bá pè mí bá pè dáadáa bá sẹ́lẹ̀ yẹn dàgbà lọ. ìwà pẹ̀lú ẹ̀rọ ẹ̀ńtà pé.

o ti sáà wá ní kókò ń bọ̀ ọkọ rẹ̀ ṣiṣẹ́ àkọ́ àbí kọ́ lọ ọkọ pàṣẹ tí mo fi bọ̀ rẹ̀ sí lọ́wọ́ ara àbí kádà lẹ́yìn àbáwá dà á lórí ọdún ìlú sọ̀kan ló ṣẹlẹ̀. ọ̀rẹ́ ọba tọdọ ẹ nígbà tọdọ ẹ.

ariwo ti wọ́ ti wọ́ kò sọ ẹ bẹ́ẹ̀ wọ́n sábà mi àpò sọ ẹ bẹ́ẹ̀ ẹ̀rọ ìgbọ́n náà kò sọ ẹ bẹ́ẹ̀ nínú lágbára. Ọ̀rẹ́ ìjọba ìjọba ìjọba ìjọba àbí oníkàlẹ̀ lọ́wọ́ ti jọba wọlé nítorí ṣe tọ́nu. yé ní ṣe jọba tó lẹ́ fún un ìtọ́nà ọ̀bọ̀ ọ̀kọ́ ní ẹ̀dá. òye ní ìtura ṣe é ma pé lọ́wọ́ ọmọ bá ní sọ́kọ́ dáadáa. ẹ̀wẹ́ tẹ̀lé lẹ́yìn ma ká ọ̀rọ̀ tí o jọ bẹ́ẹ̀ máa kà mí. kí ni àpérò ìtọ́lọ́kọ̀ bá ti dẹ̀ kọ́ ọ jẹ́ àbí ọ̀yẹ́fẹ́ ọmọ mi tún wá ọmọ títí ọ̀rọ̀ ma ìlà gbàtàwọ̀ ọmọ títí ọ̀rọ̀ ma ọ̀rọ̀ ma dọ̀tí àlọ́ yóò wá ní ọ̀rọ̀ ma kí mo tó gbàtàwọ̀ ọ̀rọ̀ ma kí mo tó ṣé wà lọ́kọ́ lè sọ ọmọ yóò bí ma gbàtàwọ̀ ọ̀rọ̀ ma bá ọ̀rọ̀ ma bó ṣe lẹ́yìn wọ́n ti wá sí lọ́rùn à. ọwọ́ ìjà sí ìlú lọ́dún ayé ti tán ẹ bá. ọba ya bó ṣe lọ́dún kan lọ́mọ yà lọ́sí ìgbọ̀n ní bàbá pẹ́lọ́. ọmọ ìlú ẹ̀ka wa bọ́ ṣe wà kọ́dìrì ṣe wà kọ́dìrì ẹlẹ́yìn ọ̀sán ní ọwọ́. táwọn tẹ ẹ bá yọ ọmọ padà wọlé. ọmọ ọmọ tá a fún ọ àkọsílẹ̀ iṣẹ́ àwọn ọ̀dọ́ ti gba ya ẹ̀ka. ọ̀gbà ya wẹ́ ẹ̀lẹ́ ẹ̀lẹ́ ká ló ń bọ̀ ọ̀sán ọ̀sán kàmá ma ọ̀sẹ̀ ẹ̀ka kó ọ̀sán mẹ́lẹ̀ ẹ̀ka ló ń di o. ẹ̀lẹ́ àwọn èdè ara kà mọ́ ọ̀sán gbọ́ wà wọ́n ìtọ́ ọjọ́ àwọn kò sí kó o já sí ma ẹ̀ka tó kọ́ àwọn ẹ̀mí tó gbà lọ́dún láì tó sí wọ́n ti máa jẹ wọ́n ti dá ẹ̀ ká fún bó ti dá wọn báyìí gbọ́ ẹ̀ mọ̀lẹ́ ká fún báyìí náà tọ́pa ẹsẹ̀ ní ẹ̀ gbogbo ẹ̀ pé tí màá dá kú bá ìjọ náà lọ́kọ̀ọ́ sórí ẹ̀ tí wọ́n ti dá yóò padà dá àbàlá yìí ó náà ti bẹ̀rẹ̀ wọ́n ti balẹ̀. ìyá ló bá bẹ́ẹ̀ kásẹ̀ bá lẹ̀ ká fún rẹ̀ náà fọ́ bá lọ́wọ́ àbẹ̀wò lọ́gbà. ojú wa ìmọ̀lẹ́ kà

látàrí bẹ́ẹ̀ kéèyàn fi ní ìpínlẹ̀ kò sí nǹkan tó lè lọ́wọ́ tó látàrí bẹ́ẹ̀ kéèyàn fi ní ìjẹ́ lórí wọn sọ lọ́wọ́ àwọn tó àwọn tó lọ́rọ̀ jẹ́ ní àwọn lórí ibú tí wọ́n sọ àwọn èèyàn lọ bí mọ̀ láti mọ̀ láti tàbí àwọn òdì ẹ̀ ni wọ́n ní kórìí kú báyìí láti lọ àbí láti mọ̀ wípé òun yóò sí ilà máa tọ̀wọ́tàbà lọ́wọ́ lọ́wọ́ yàtọ̀ àwọn ìbá alábàáhí yàtọ̀ àgbàyẹ̀mọ́ wọn bá yí pé nǹkan kan ò lè bọ́ àbí wọn bá ti kọ́ wa. nítorí wọn ti wá ní ẹ̀kọ́ mọ́ bá wọn darí kò àìrí pọ̀ ní a kò sì tijọ́ yọ̀ bọ́ mẹ́lẹ́ ọ̀dún náà sì fún ìjọba ẹ̀bọ̀ ojú nù ìfúnpẹ́ a ọbẹ̀ ilé ọba ti mú jẹ lójoojúmọ́ ọwọ́ ọlọ́run sì ń dà padà. sí ìbẹ̀ pé bẹ́ẹ̀ ọba ni wọ́n mú lò lójoojúmọ́ ẹni tó tó ní ipa tó ní ipa bẹ́ẹ̀ àwọn ojú kò yóò sì ọlọ́wọ́ bó wá yóò ṣe bọ̀ ọjà sójú lè pọ̀ ọjọ́ tó bẹ̀rẹ̀ á ìjọ máa ti máa dùkọ̀ bọ̀ ọ̀ ṣe ìjọba tí wọ́n bẹ̀ ṣe òní kọ́ dá máa ṣe sọ́dọ̀ kátó bẹ́ẹ̀ ṣe kíjọ ní ìdòkú. torí káyọ̀ tá à ń ṣe mọ̀ ẹ̀kọ́ ni ó mú kọ́ lọ́wọ́ àpapọ̀ tó ti bẹ̀rẹ̀ kátó bẹ̀rẹ̀ ayé. táyà bá a bẹ̀ bọ́yá kí n tó bá ṣe wá nígbà tí wọ́n bá lè wá. torí kí táwọn bàbá ń ha ẹ̀ mọ́ wa wẹ́n nínú àgbọ̀ ní kárí àánú lọ́wọ́ nípa àwọn ẹ̀kọ́ mi fún wa yóò yá àkọ́ lọ́wọ́ nípa àdúgbò bẹ́ẹ̀. èmi dábàá lọ tó kọ́ wa pàdé kò sí ẹ̀ ọ̀hún wa wàlá lọ ká sí ẹni tó lè lọ́yìn àjọ ọlọ́run ọ̀la lọ́yìn àjọ ara láwọn àbíbá àjọ rẹ̀ lára. àbá tí ìdájọ́ ìyẹn kan tó ti lé ọ̀rọ̀ fẹ́ post fóònù ẹ̀. àwọn àṣọ ah. yìí nǹkan méjì ló wọ náà yẹn. adájọ́ kan bẹ pé iṣẹ́ máa jọ ti ń jẹ́ ìwọ àjọ ọba alẹ́ méjì. ìdájọ́ àti wọn kan ṣe pé ṣe ìdájọ́ fún tó lọ́wọ́ ọba nípa ayé ni. lọ́wọ́ ìdájọ́ ẹ̀sìn àwọn ìdájọ́ kan bẹ tó ṣe pé ìdájọ́ òfà ẹ̀sìn. tó bá ṣe pé ìdájọ́ ọ̀rọ̀ àti ọba yẹn wọn nítorí wọ́n pé ibi ìdí àwọn tí wọ́n lè ọ̀rọ̀ ìdájọ́ ọlọ́wọ́n láyé wọn ẹni bẹ́ẹ̀ tó bá jẹ́ wí wọ́n lè yà àjọ àṣẹrí àmì bẹ́ẹ̀ síbẹ̀ àbí bá bẹ̀ kọ́ mọ̀ àwọn ilé ayé tọ́lá ṣé mo ṣiṣẹ́ nípa sáà lọ́n kan tí mo sọ yẹn àbí nàìjíríà yẹn sì mùsùlùmí kọ́ àbí ọ̀kọ́ náà ẹ wá nù lórí àká. عاقبة حكمه وما الحكم الشرعي ما له معامل معامل معامل من الحكم مؤخر وقت إلا أنت ما لا àmì àkà ọlọ́run pa ló dá fún àwọn ìjìnbá àmì ẹ̀sìn ẹ̀dí òfin ọlọ́run pa mi. ìlà ìṣe ọmọ ìdí àmì ìjọ náà nílò òfin ọlọ́run bá máa ń sọ ọjọ́ tí nǹkan ká àwọn ọdẹ ṣe pé káwọn ìmọ̀ ká ní ìlú àwọn ìgbà wọn kánà ọmọ amẹ́ríkà tí wọ́n dá àwọn ọ̀ràn ní ìṣàwọ́jọ́ ọ̀gbọ̀rọ̀ pàdánù mi sí àwọn ọmọ àdúgbò mi tiẹ̀ wọn ní wọn á ní wọn kàn dẹ̀wọ̀n ní àwọn lórí sílù àní pamp dìgbò ẹsẹ̀ tẹ̀lé wọn fẹ́ mọ̀ lábẹ́ ọmọ rà sáwọn lórí wọn gbà ó àwọn bá wọn gbà ó ti jẹ́ àdọ́ wọn padà tàbí lù wọn sílù wọn àbí tí wọn náà bá mà dá bẹ́ẹ̀ ni wọn fi ìyá dùn ló pẹ́ ní ọmọ ẹ̀sìn àti ìjẹ́ lókun wọn gbà sọ. níta bẹ́ẹ̀ ni wọn yà ní pé ọkọ̀ àjọṣẹ́ rẹ̀ wà mọ́ àtẹ̀wọ̀ àwọn ẹni máa kọ́ ìdájọ́ ọlọ́run tó bá jẹ́ sẹ̀ríà nítorí wọn ò lè ṣe é jù ájọ àwọn náà wọ́n jẹ ìyá táwọn ẹni lè sọ jù. ìjọba wàhálà ìfẹ́ ti rọ ìdájọ́ ọlọ́run bá ti dájọ́ ọlọ́run ìwọ́n lè dàrú. ìdájọ́ ọlọ́run tó bá ìwò rẹ̀ tọ́ ti sa lórí. ṣùgbọ́n ìdájọ́ àtọ́tọ́ ọlọ́run bá tọ́ jẹ́ ti ọ̀rọ̀ ní kò sí tọ̀. ọlọ́run bá ní òòrùn tó yọ ẹ̀ bàbá yẹn lọ bọ́ bá tẹ̀ka rẹ̀ ga sí yóò sọ alẹ́ ọmọ ẹ̀dẹ́ nìyà yọ pa yọ pa wá tọ́ba wẹ̀ ọmọ ẹ̀dẹ́ nìyà yóò sọ àṣìkò yóò sẹ̀ tọ́ba ti ní ìpẹ̀kọ́ ìsìlá ẹ̀ máa wù a débẹ̀ bí kí ẹ̀ àwọn akẹ́kẹ́ wa ń darí ẹ̀tàn kó wá sí ọ̀dọ́ lórí àgbà ìsìlámù ló fi jẹ́ ti ọ̀dọ́. àwọn akọ̀ ọ̀dà kíra apá ìsọ̀kí mi kọ̀ àwọn akọ̀ ọ̀dọ̀ ẹ̀sìn àwọn tí wọ́n náà ọlọ́pọ̀ kọ́ tìbẹ̀ tẹ́ ẹ̀kọ́ rẹ̀ tọ́jà ká jẹ́ tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ tẹ́ bá fẹ́ ní pàṣẹ ọlálàáfíà ìlú ọ̀bẹ̀rẹ̀ sí ọ̀hún. ẹ bí pàṣẹ àwọn àfihàn ọ̀tún Islam wọn pọ̀ bá parí sí láti tó sá kàrí. jẹ́kí ká fà bá ti wọ́n ní parí tó tí wọ́n tó tọ̀ bí ẹ̀rọ náà bá délé tó bá mí ìsàkẹ́ wà dá. wọ́n bá lọ bá dá tó tẹ̀. wọ́n ní ẹ̀rí ọ̀rẹ́ ìmú ìgbé lọ. wọ́n ọ̀dọ́ ẹ̀ máa ń kọ́ ṣẹlẹ̀. àwọn dàbí mò ń sí ó ṣe wí nígbà tí wọ́n ti àwọn ìsìlámù gbogbo sáwọn tí wọ́n ti àwọn ìsìlámù fún wa lọ ara ní láyé mi fáwọn wa kà pàdé ọ̀gẹ̀ wa ẹ̀fẹ̀ tó tẹ̀sán láyé mi tiẹ̀ látara gbígbé wọ́n mọ̀ kòlì ẹ̀kọ́ kàlẹ́ àmọ́ ṣẹlẹ̀ kọ́ lórí ṣẹlẹ̀ tí yóò dé báyìí ni wọ́n fẹ́ẹ́ sọ́mọ́ ìwọ̀n kan náà. yóò ní àwọn tó ń tẹ̀kọ̀ báyìí mi bẹ́ẹ̀ tí yóò báyìí báwọn fẹ́ báyìí náà wọ́n máa ń lò lò. bí ọ̀rẹ́ ti máa kọ́ bí táwọn ọmọ àlìfo bá ti kọ́ bẹ́ẹ̀ ni ṣe wà lórí. nígbà tí àwọn àlọ́ wọn láàmú lò kù tí wọ́n ti gbé ẹ̀kọ́ lójú àwọn àtúntò yẹn òwe kan tí wọ́n ti ra àbísẹ̀tì wọn dáró àfọwọ́dà gẹ̀dọ̀ àkàmù sílẹ̀ òyìnbó àgbà ọ̀kan ní mọ̀ fọ́tì àlẹ́ ẹ̀yìn lójú òwe ti bú transjẹ́jẹ́ lápáwá ẹ̀sìn wọn ti ra ọ̀rẹ́ ńlá lójẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ sí ra láàrẹ̀ bí gímálẹ̀ kò tí mo mi lọ kò dẹ̀ bínú sọ mi kí ọ ti rí sọ rẹ̀ láti ẹni tí ẹ bá ń ka kó sí ẹni tó jẹ sílẹ̀ yóò rí tí wọ́n máa kó ti tẹ̀ sí inú mọ̀ ọ̀dà wẹ̀ yóò máa kó tiẹ̀ sí bẹ́ẹ̀ lẹ́lẹ́ káńtì tó máa yẹ jìra.

báwọn aláwọ̀ ni wọ́n ti kàtà lórí àwọn kan sí. wọ́n ti wá nínú sọ̀rọ̀. torí bá lè ṣe jà abdul islam ní kún àmì láti bá sọ́jọ́ ìlú àmì ọdún kúlẹ̀. ọjọ́jọ́ tí wọ́n kó lẹ́yìn wọn ni ó pa èèyàn kò sí àwọn wa bí ìjọsọ àti kọ́ ọmọ tó yìí bí ẹ bá ti máa ń lu mi bí sí ìgbà tí wọ́n fẹ́ mọ ma ma nka fi sáwọn rí bẹ ẹni ma fún tó àti ma fún. ayé bẹ́ẹ̀ ni ìgbésí ìgbà tẹ̀wọ̀ wọ́n a ma àwọn ọ̀nà ìjẹ́ bẹ́ẹ̀ ní àbúrò yẹn ẹ bá sọ àwọn ọ̀nà ìjọ wà lórí ìlànà ìjọba tó àná òbí wọn ọkọ̀ wa yóò fọ́ yìí ni wọn ẹ kà tán kálẹ̀ ẹ ajé bàbá yẹn tí a bá lò mí kùnà àwọn ẹ̀fọ́ kàkà yà so kẹ́kẹ́ dùn ká tẹ́lẹ̀ ká ìmọ̀ díẹ̀ mi ká ìgbọ̀gẹ́yà ká ẹ̀ ìbẹ́sẹ̀ pẹ̀lú ọyìn máa dùn máa dùn ìmọ̀ lọ́nà lọ́ ẹ̀sán sàpà dáhùn ìwájú ọmọ ìjọba rẹ̀ tí kì í bá a ṣe pé kò sí ẹ̀ ní olè ìdá ẹ̀sẹ̀ ìdá ọlọ́run tó ṣe tọ́lá ìdá tó lẹ́ lọ́la sálà tó la ìlú wájú tó jẹ́ ìyàwó ní ìlú tó ṣe sọ náà ló wà ní àwọn sọ́kà sọ́kà ẹ̀rọ ìlú kó dá wọ́n ní ẹni tó lè yọ ọ̀hẹ́ ọ̀hún mẹ́kún tí àyè lórí islam yẹn islam lórí. kò sí ẹ̀sìn méjì bí wọ́n láyé lójú wọn kò sí ẹ̀sìn kí a fún ọmọ islam. ẹ ló gbẹ yòókù wọ́n ṣe ń sọ ní bàbá ní bàbá àgbà ní ẹgbẹ́ àwọn ọ̀sẹ̀ lójú ẹ̀ ní yòókù sọ́la. tí wọ́n ń sọ ní nasara yà lójú ọ̀sẹ̀ láwọn ẹ̀jẹ̀ ní ẹ̀ sọ́la wọ́n á ṣé èké ní mẹ́rin bá tún wọn délé abẹ́lé tó tún rẹ̀ tó tún jọ́ ọ̀gá jù ọwọ́ adúgbò ìjọba ni wọ́n ti sọ. lẹ́sẹ̀ sí wọn náà obìnrin ò tán bẹ́ẹ̀ àìkó lòun ti lẹ́bọ̀ èdè fún wọn bẹ̀rẹ̀ pátá gbé kọ bẹ́ẹ̀ ni wọ́n mú un tọ̀ ṣùgbọ́n wọ́n dẹ̀ àní ìdí sọ́fẹ́ ní ti ṣe ṣe nígbà sọ èmo dé bá ní pipe pipe tó ní probability and probability ọ̀tún ara ṣe tó fẹ́ ní ẹgbẹ́ ara business ni lọ́dún mọ̀ kí yóò kí àmì mo ti kọ̀ ká dọ̀bọ̀ mọ̀. tẹ́wọ́ àti ń bẹ tó báyìí balẹ̀ pé wọn kí wọn mọ̀ tí wọn ni ọ̀rọ̀ sáyé ti lọ níbẹ̀ sáyé wà ti lọ. sábà tẹ̀ sẹ́mi bí báyìí tàbí ìgbà tí wọ́n ní ìlú àmú. ọ̀rọ̀ tó mú ìjì tó tẹ́ tó wá sọ yìí pé ìjì kẹ́ ẹ máa ìdí ẹ̀ ní ti ìsà ní ìjẹ́jì sọ ẹ̀ lẹ́ ìdí ọjà tẹ̀lé ní tìmọ̀ bá wọn ní bẹ́lẹ̀ ọjà tẹ̀lé wọn ní bẹ́lẹ̀ ọjà tẹ̀lé ẹ bá ní má jẹ lẹ àwọn kí sáà má jẹ lẹ lọ yẹlẹ wọn ní má jẹ ní ẹ mùsàlùmí lọ ó sà kí o fi tẹsí mùsàlùmí new testament o testament o testament lọ́wọ́ àwọn mọ̀ láìkì wọ́n ní ẹ̀ta pọ́tà ni new testament ìdí ẹ̀ ló jẹ́ gbogbo ẹ̀ lọ́kọ́ àjọ ṣẹ́ bá wọn sẹ́yìn lọ tẹ́sí ní àjọ fàtó fi jùlọ gbogbo ọ̀gá ní ẹ̀dínláìsí. ọba torí lọ pé new testament àwọn ìdáhùn ìdáhùn akọ́nù àti ìyókù kọ́ gbogbo ọ̀lẹ́ náà sọ pé kán lọ wá fún èrè kọ́ mi àwọn àti akẹ́ á máa kọ́ àwọn èèyàn náà kí gbogbo ìmọ̀ ká ní ọ̀rọ̀ gbé mẹ́. kí wọ́n kọ́ bẹ̀ẹ́ tí àwọn alákọ̀ọ́ ni. ọ̀rọ̀ inú rẹ̀ ní ìtẹ́sí ẹ tàwọn bá a jẹ wí báyìí bùrẹ̀ ṣé bá a lọ wo bí ẹ ti ń bọ̀rọ̀ ẹ̀ẹ́dì náà bá ibẹ̀ lọ dáadáa ọ̀dà ìwà tẹ̀sán mi àbí ní oúnjẹ ló sábà tó bá dáa ni wá àwọn wà ní ìpínlẹ̀ tẹ̀sán ọjọ́ rẹ̀ kí bóyá páàkì àti màtí jẹ́ ọ̀rọ̀ gbà tọ́lá ara àwọn dìsáìkù báyà Jésù gẹ̀gẹ̀ sí ọ̀nà àwọn àti àkọ́ ọ̀rọ̀ rẹ̀ nígbà tí wọ́n do àwọn nù ní láyé òwe tù lánù nínú òwe tù lánù lánù sí wọn kọ wà láàrẹ gbọ́dọ̀ sí ọkọ bá wà ní. àwọn jẹ kọ báyìí pa jésù wọn gẹ́gẹ́ wà ní ìyẹn la ti ní. mo rò mi tán pé lèba àwọn tí wọn jẹ onímọ̀ nípa ní wọn kò ní ní akọ́jì ẹ̀jẹ̀ mẹ́rin lọ́sùn máa ṣe wọn. àwọn gẹ́gẹ́ náà lè fẹ́ jẹ àwọn lọ́pọ̀ tó máa ń wọ́n àwọn akókò yunifásitì ọ̀bọ̀ sẹ́fẹ̀ ọ̀ ọ̀ táwọn àṣẹ lọ́nà mi ọ̀ wà wọn àná ní ọ̀ tó fi hàn. níta ní fíìmù bẹ́ẹ̀ sábẹ́ ọ̀ lọ́dọ̀ ọ̀lẹ̀ tí wọ́n kò sóbi má dábàá tó western world view ló bá ń ṣe ilé ìwé náà lẹ́yìn lọ́dọ̀ ju dọ́kítà ẹ̀dá ọkọ̀ ìṣòro ìdúró náà wọ́n ní ju àwọn ju nítorí wọ́n fi sọ pé òun bá yá lórí rẹ̀ bí ó sì wọ́n náà tó bá ní kí wọ́n lè wọ́n àwọn ọ̀gá ní àyè tẹ̀lé káàdì tí wọ́n yẹ ní ti ìdìbò lójú àlùkò yàtú pẹ̀lú tó bá rẹ̀ lójú ṣe la wọ́n yìí dájú ni ẹni tó bá ti pẹ́ ṣe àlàjẹ̀dẹ̀ láti ṣì fọ ẹ̀kan tí bá ti dẹ̀ bẹ̀kọ̀ síbi mọ̀ dájú kò yẹn àlùkò fẹ́ dájú bò nítorí wọn fẹ́ dé bá wọn palọ̀ sí ara ẹ̀dẹ̀rún tó wà láwọn tó kà sí bọ́sà tí a yọ àfòkò yìí yá yó tó bá yọ lọ́wọ́ tó fi gbogbo ẹ̀kọ́ sí ìbáyé ká dé ewu àbí àwọn bọ̀ ìṣòwò lọ́sọ̀ àwọn bọ̀ dé iṣẹ́ wọn o àbí àwọn bí sọ́gán buda àti àwọn ọmọ àpẹlú wọn pọ̀ gan wọn pọ̀ gan ni o àti àwọn ọmọ sí mi o wọn pọ̀ bàjẹ́ wọn pọ̀ ju nàìjíríà wọn pọ̀ ju nàìjíríà wọn nàìjíríà ti tún bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ní wọn kàn ń nàìjíríà pàtàkì lọ bí wọn ti nàìjíríà one fifty five million kan yẹn ọ̀rọ̀ tó lọ bójú sí ti mi yàtọ̀ tún mi ọ̀rẹ́ mi yẹ. wọ́n á kọ́ àwọn àlù ọ̀pọ̀ pọ̀ bá yẹn ṣùgbọ́n àlù pé kò sàn kò jẹ́ àgùdà wọ́n gbé ọ̀dà ọ̀pá máa ń láwọn ẹ̀jẹ̀ wọn kọ́ dà mí. màá lè ti tán ẹsìn yẹn mọ wá pẹ̀lú àárín àti Pakistan àtàkùn ikọ̀ ẹ̀yìn abọ́ ẹ̀yìn bíi tí wàhálà yìí ti ṣùgbọ́n àdìsù làwọn àmì ìjà ẹ̀sìn túbú gbà ń lé. ẹnu rẹ ti ń bá wa tán àwọn ọ̀nìyàn ọ̀nìyàn bàtí ń jáde ayé kò ní ìtura mọ̀ ẹ̀ mọ̀ sí ìdàlá. ìlọ ní ìbọn ṣe kọ́ lọ́wọ́ bá ní ní ọ̀hìn wàhálà mi jí ní kò lè. àwọn ìlọ́wọ́ kan mùsùlùmí mùsùlùmí ṣe dà mùsùlùmí sílẹ̀ jù. wọ́n ní ìlú mùsùlùmí kẹlẹ̀ jù wá fẹ́ láfẹ́ ọdún káàkiri tó ti ti ìbá ti sìn. Islam náà bẹ̀ wọ́n láti fẹ́ àwọn kan àwọn àtàkùn ayé sọ dam. bẹ́ẹ̀ ata jẹ́ ìlú islam tìrà nípa ata jẹ́ ìlú islam. jẹ́nẹ́rà wà sọ́jọ́ tó jẹ́ ìlú jẹ́nẹ́rà tó gba jẹ́nẹ́rà. pàtó wà ní wà ní ìlú

ọ̀sẹ̀ ní bàbá yóò lè sọ pé ìdájọ́ ọlọ́run yóò wà ọmọ lọ́la nítorí ìdájọ́ ọlọ́run. pásítọ̀ ọlọ́run bá ṣe tán kíkẹ́ bẹ́ẹ̀ ìwáyé kan tó bẹ̀ mí kò sẹ́ni tó fi kọjú yẹ pásítọ̀ ọlọ́run bá ṣe tán tó bá ṣẹ́jẹ́ kí kò wáyé kò sẹ́ni tó iná ọlọ́run bá àbí tán wà lóyún nǹkan bá ṣe òun bẹ́ẹ̀ òkè nítorí tó dàgbà. ìyẹ̀dú lọ́wọ́ ọlọ́run lórí ẹ̀sìn Islam wà lọ́ọ̀yì lójú ẹ̀sìn tó tà mùrọ̀. ẹ̀dá ọ̀rọ̀ ìgbéyàwó àti ìlú mọ ẹkọ ta lọ yẹn jíjẹ kọ bàtà ṣe la tí mo ń bọ ká sùn bá kọkọ àjẹ ìgbà wa jíjẹ la kọkọ. ẹgbẹ́ ẹgbẹ́ náà ó kàn ó ní kí n la wà ní ma ṣe kí mo bá mi tó dé mo tó kàn yìí láàrin ibi tí mo wà sí mọ́ṣáláṣí àwọn tí mo tóbi mẹ́rin iṣẹ́ mi lẹ́yìn mi ló mọ̀ lẹ́yìn mi ṣe àwọn jẹ́ mi èrè mélòó lẹ̀ ń jẹ àwọn ìlàjú yìí wà lẹ̀ wọ́n ń gba ẹ̀mí mi padà pọ̀ ẹ kú lù wàhálà kìí kọ́ mẹ́ wà lẹ́dí yọ̀ ife abẹ́ kúta mẹ́mí ìdí yọ̀ yóò dẹ́sà mẹ́ kiri pọ̀ mi ìṣe ń bẹ́ bẹ́ yìí àti kiri ìfẹ́ ìjà pẹ́rọ gbọ́n ọ̀wá sí àdìdá yóò ṣe gbé ẹ̀jẹ̀ ọ̀bẹ náà ìtọ́ tẹ́sí bá wà ilẹ̀ tó dà ọtí wọn náà ti di. bàlá ọmọ ìgbà sí gbọ́gẹ̀ sí gbẹ̀ ẹ̀yin bá jẹ́ má ìgbà yẹn lẹ̀ bí ìjọba kò sí. wà lápáyé wọn mọ̀ náwó kárẹ̀ tètè papọ̀ wọn tó náwó ti náwó ti wọn. tí wọn bá pa gbogbo ní gbogbo àti ìdẹ́ ní tí wọn bá pa pọ̀ ó lè mọ́ àpò wọ́n ti rán sí ibi ìkíni wọn ó dùbò mí ọ̀kẹ́ sí tó wà náà ni àti ilẹ̀ tó wà mí kìí ṣe gbéyàwó ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ṣe gbígbàgbé lè sí. ó jọ àwọn tó lọ. dájọ́ náà fọwọ́n ṣe láàyè bẹ̀ bí àtàn sí. torí pé ìdájọ́ tọ́lọ́run bá tó lágbára lórí ẹ̀sìn Islam. wọ́n ga bẹ́ẹ̀ tó lè wọ̀lá. ṣùgbọ́n àwọn mùsùlùmí mọ̀ ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ọba rẹ̀ ṣẹ̀yìn àwọn kò rí ní àmì lórí àṣà àwọn ọmọ tọ́lá àgbẹ̀ àkọsẹ́ tó lè bú jọlẹ̀ ẹ ọba ìwọ ọ̀sẹ̀ ń borí àgbẹ̀ ọlọ́run nítorí pé ọlọ́run kò dáwọ́ àlè ọ̀dá ṣẹ́kọ̀ àlùkò lọ́dí ẹ̀ ní kíní àpèjúwe tó dáa ní ẹ̀ sọ dé kò wá fún ọ̀tá kí wọ́n ní ó tún ti máa ń gẹ́ ọ̀dà ṣé ẹ̀ ní anabi eh, eh, wa yusuf alayhi salatu ti mali o ye yusuf ma gbé fi kò ní yóò bá tirè tí fún yàrá ayé kò kí yusuf kò ní lè mú wọn ti gàn wọn alẹ́ kò yẹ kó tirè ti gàn wọn ti gàn rẹ wọn ti mú pọ̀ lé wọn ti jù sí kìkà ti ta ẹrù ibi wọn bá ti pé àlámà wọn ti mú pọ̀ sí gàn ibi wọn tún wà lọ́nà ìbàdàn sí kálí àmà àrọ́ mi sọ ọlọ́run máa kọ́ láti ní ṣàṣọ àwọn mímí sọ̀rọ̀ lépa àti àkìlì ìṣọ́mọ̀ ọ̀rẹ́ ẹni tó wà nílò ọ̀sára ní síbi àti sí ó pè é kò tí wọ́n sọ fúnyàwó ìpè àti mi ní ìwà àti máa ọmọ yìí lè pàṣẹ wà ń fa fi ọ̀ka sílẹ̀ ọmọ wòye yé mo kakùn fún ọmọ ọwọ́ rẹ̀ torí ọmọ eléyìí táwọn lọ́wọ́ tó là mí láyé yóò jọ nǹkó tó lórí yá fèrè bí bàrà báwo bọ̀ la ọlọ́pàá bọ́ bàtà àrẹ́gà pípé ó sọ fèrè táwọn èèyàn lé ní ìwọ̀n àmà ọlọ́wọ́n bí bàtọ́ la àrẹ́gà bá ti bàlá wàlẹ́ àlùbáwọ̀ àwọn èèyàn ìmẹ̀ ń dárò dà kí ìlà àlè ọlọ́run bá bó ni ní ó, ọ̀hún ọ̀hún àlà. tẹ́tẹ́ ẹ bá dọ̀kọ̀ àti bá ti fún un lọ́mọ kò ní da ọ̀hún pẹ̀lẹ́ kó mọ̀ lọ́la yá mọ̀ kò ní da pẹ̀lẹ́ tàbí kò tó bí ọ̀hún bá ti ní ní ọ̀la lọ́tọ̀ ọ̀yà kò tẹ̀síwájú láàrin tàbí kò máa wọ bẹ́ẹ̀ yá jùlọ rẹ̀ wá ní sí kábàrà lọ ọwọ́ wa mú wa wó fún àmì tó tẹ́lẹ̀ wọn àti tẹ̀lé ṣe ọlọ́ta ọ̀hún ọ̀lẹ́wọ̀n ala ke fani azubadi ẹsi o ne palori ọsẹn to da do ne o de bala dara na tọn na la o ba mi yọ wọn ma ba fa a ye o le ka da o y'a mara o le àwọn yorùbá ní wọn fọ wa lè ṣe yìí ṣe àtọlọ ń bá wa jù. bóyá àgọ tí wọn yìnbọn sínú ilé wọn lọ wọn á lè yín o. ṣé bá a gbà wọn fọ wa kó sẹ́yìn ẹsẹ àgbà àti ìtọ́lọ́ ìtọ́lọ́ ni ti gbé tibẹ̀. torí ẹ̀tọ́ ọba lọ bí aago tí ẹ ní five thousand lásìkò kò sí kò sí ẹnjì tu mọ̀ ní ẹ̀yìn fà ẹ̀fà ọgbẹ́ náà sẹ́yìn ọmọ bẹ́ẹ̀ sẹ́yìn olè fọwọ́ kò sẹ́yìn fà ṣùgbọ́n sáré ó sùn lé ọmọ kò sí sẹ́yìn. ẹ̀mí kọ́ pàṣẹ bá wọn fẹ́ ṣe fàṣẹ rọra kọ́ sọ ajá àwọn ẹ̀yẹ agosẹ agosẹ bá ta sínú yàrá àwọn ọdọ ọpa ọkọ kò sí ní ìgbà yìí akọ kò sí ní ìgbà yìí. oníbà tí mo máa ń bẹ àwọn bẹ padà sọ pàgọ yọ kọ ẹtì wọn àti ẹdá dásìkò sínú káwọn wá sínú bá ṣé bẹ́ẹ̀ ni àyè bẹ bọ àṣírí bọ wàhálà ìdàgbọ ìbá kò sí ìtọ àti Ọlọ́run yọ wà ọ̀nà tó bọ̀ bọ̀ bá yẹ láàrẹ tó bá ti ọ̀hún akọ ọ̀bọ̀ ṣe ìtọ́lọ̀ ṣe ń ṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe àwọn ìrìnàjò ọkà ọlọ́wọ́n pọ̀ fatọ́lá ìrìnàjò ní yóò ṣe wò ní ṣe é ṣe àti ṣe náà tó bẹ̀ tọ́lá lórí àwọn ìrìnàjò yẹn ní rẹ̀ wá púpọ̀ pọ̀ yóso. wọ́n ní wọ́n gbá àgbẹ̀ ọlọ́wọ́n tó bá tọ́lá rẹ̀ ga lórí ẹ̀ tí ó ṣe jẹ́ sí wọn bá kókó. àwọn tí wọ́n wà ní ọwọ́ tí wọ́n gbé anábìsí ìsúnkàndá wọ́n ta ọwọ́ mi tọrọ bàjẹ́. yà wáyé hali àti yìí jìnnà bí ẹ̀dọ́ àbá pé owó àti ọ̀gbà sọ̀rọ̀ àmú wa dáhùn sàrà náà lè fẹ́ ìlà. wọ́n ti àdàkùn kí àwọn sọ́mọ́ wo owó àmú wa wọ́n sà sàrà dàpọ̀ àìyàn. ọwọ́ ilé ti fi gbé ní àfi sọ̀rọ̀ ìgbà ó kàn fi pàtó ọ̀rọ̀ bá tọ̀rọ̀. kí ọlọ́run bá tó lágalé lẹ́kọ̀ọ́ àbí kí ètò láti lóògùn fẹ́ ṣe àyàbíkẹ́ àgbà àyàbíkẹ́ yọ̀ọ́ ẹjọ́ sí gbà yìí wọ́n àbí lábẹ́ ọjà bò wọ́n jẹ́ ìjù mi máa ń tọrọ bó bisikíìtì lọ́wọ́ bíṣẹ́ ẹ wá ń kọ́ àjọ bẹ́ẹ̀ rọ́ gbàdá fún ọ gbà ó sì gbàrà náà máa bí sẹ́yìn àkàtà ọkọ ìdáyé lọ́ọ̀ ni mo yẹ wọ́n ọjọ́ tí ọlá gbà ńlá náà lọ́ọ̀ ni mo yẹ wọ́n ọlọ́mọdọ́ tí ọ̀rẹ́ bí láyé tí wọ́n ti gbogbo wọn ni wọ́n kọ́ tí ọ̀rẹ́ ìfúnná bísí náà ti wọ́n jókòó sọ torí máa jẹ́ ọmọ business story business story da business gidi kan wà ní gbogbo oṣù lọ́dọ̀ ẹ̀ tó wà sáyẹn òun sì bá wọn sùn sókè lọ́wọ́ ẹ̀dì wọn bí tí ọjọ́ ni wọ́n máa lò ọmọ bàbá yìí mo bá lóò kà nígbà yìí náà tó bá ní tiẹ̀ náà bẹ́ẹ̀ máa lè káàkiri lè hàn rẹ̀ gbò yìí yìí pátápátá tọ́jú ayé balẹ̀. nna anakunle an mẹjọ o sì dá wa dájú pé wa gbó ẹ̀ àtàlẹ́ ọlọ́wọ́n bá. alimafa ana tó wọn wá sí ike wa ana wọn ọ̀nà ìlàhẹ̀dẹ́ ìjà rẹ̀ tó bẹ̀rẹ̀ ká ẹni fara ẹni ìfà èjì ẹ̀ta ẹni àrùn ọ̀yà àfọ̀n àkọ́kọ́ wọ́n tẹ̀ wá sọ̀rọ̀ kàlá fún ẹ̀sẹ̀ ká ọmọ àlè tàbí tó pé àtọ̀ tó ṣe fún fún ẹ̀sẹ̀ àrọ́ ọmọ àjíṣà yẹn tàbí ẹ̀sẹ̀ pé àyà tó

sọ́tò jẹ́ lọ́dún. ẹ má jẹ́ ọ̀sìn ìgbà sí. náà ẹnì kejì dáàbò. pàǹtà wà kàlọ́. náà. ala looking emi kọlá kọlá kan fẹ àgbẹ kan sọlẹ méje àlàáfíà ẹ̀sùn mùsùlùmù wà ẹ̀jẹ̀ bá wọn ti wẹ̀ ẹ̀ lè dánlò rẹ̀ ó ní wọn lò. gbogbo àwọn ẹ̀jẹ̀ ò lálàáfíà mẹ́ wọn sáko òun lè lè ó ní wọn lò. ẹ̀ ń tọ́ ọ̀hún eléyìí láti bá ti sùn tó ta bí o bá lè jẹ́ máa lò ló bá wọn jẹ́ pàbí. ọlọ́pù wa láti sọ títí bá tẹ mùsùlùmù tó sí òde jáde. ẹlẹ́yìn ọlọ́run gbà tí ò lálàáfíà mẹ́ tẹ́ bá mú

wọn bẹ ọ̀nà àbá àwọn náà ti yẹ ọba ara ọba yìí ló àyìnlá òṣùwọ̀n tó ti bàbá mi máa ń lé pé kí a sọ ti ṣe dáadáa. Ama sọ yẹn gba ama ele ele ni àlàáfíà ṣe ba o namba yẹlẹ ti to kọ si ni o lálàáfíà ele sùn nípa ìfẹ́ àwọn aṣọ ẹ̀ kan bá yẹn ní ṣe mẹ́ta. ẹnkó jẹ́ ní أنت بتاعكم نعم أو بيج أو أبو دي ما عرف اللي فيها اللي محكم فيه وما أبو ده يا أمي أمي yẹn lè fẹ. alẹ́ ọ̀gá ọ̀gá mi ò lè lè. ẹ̀kọ́ àbúrò rẹ̀ lọ́yọ̀ bá abúlé mọ́tò rẹ̀ àbúrò mi sùn. àbúrò rẹ̀ kọ́ ọ́ àbúrò rẹ wo àbúrò rẹ ní ṣùgbọ́n àbúrò náà kọ́ ọ̀yà mọ̀ tọ́. sèkì àníwájú àná sẹ́yìn títí àbí àníwájú àní ọ̀dà ikọ̀ àlẹ́ tó àkọ́ sí àyè àlẹ́ ẹ̀ka àkọ́ di ìlànà wọn ìlànà kò ní wọn tọ̀rí kankan wọn mọ̀ wọn sọ̀rọ̀ kọ̀ọ̀kan wọn ti rí àjọṣe wọn dá ìlọrun ìlà àwọn tí wọ́n ṣe é máa ń kọ́ di ọ̀sọ̀ yìí ni wọ́n wà. gbẹ̀gbọ́n ní tí wọ́n kọ̀ dín pé àwọn tó ṣe jọ ṣe ní ìdí mo ṣe lẹ́yìn àná táwọn yàrá ìpè ṣe tó fi ń dènà nígbà tó lè láì oúnjẹ ọgbọ́kọ̀ ìyá rẹ̀ nìyá ọmọ tó ṣe bẹ́ẹ̀ náà wọ́n lè yọ títí ta ni tó gẹ̀ ọ́n òun lè ní àti ní aṣọ àmọ́ àmọ́ gẹ̀ ọ́n làwọn ilé fìlẹ̀ tó. òun ni wàá wà ṣùgbọ́n àṣìbẹ́lì ni ó ọ̀rọ̀ wọ́n sì bẹ̀sẹ̀ ẹ̀ náà àwọn ní àwọn ọ̀jọ́ yóò bá ní ìsúná ìyàtọ̀ lára pọ̀ tó ń bẹ̀. ó ti àwọn òkè ọ̀ká wẹ̀ àtàwọn ìlànà ìsinmi tó kù dé náà. àwọn ìgbọ́n òun ọ̀ya bèbí ìtàkùn àtàwọn onímọ̀. náà. ọmọ ẹni gbogbo ṣe sọ́ńtò ìgbà kéèyàn ṣe fọlọ́ wọn ni kéèyàn máa pé tó ọ̀sẹ̀ dé ènìyàn nílẹ̀ tó ń tó ṣe báyìí kò sí fún ọba ọlọ́pàá ọba àrẹ gbẹ sọ sí ẹni sí tó bá dé láṣẹ tó bá kò dáa ọ̀sán ọba tó la da fún sọ inú rẹ̀ jẹ́ sùn sí tọ̀ ọ̀rọ̀ àbọ̀ tó bá dé tí ò da inú ọlọ́run gẹ́gẹ́ tó bá dé tẹ̀ kí ń lọ́tọ̀ oríjì kan lè àbí kí gbàlẹ̀ ń bẹ̀rẹ̀ gan. lẹ́yìn ìjọba ṣe ń ta ìjọba dáadáa ajá kan ti alẹ́ ìjọba yìí sọ pé lọ onígbàrọ̀ ìyá ṣe ń tọ́ da ìyá ṣe ń bọ́ bá ṣe ká dáa nù ìlẹ̀ àti ojú ẹ̀ ti káńsà ìdá ọmọ ṣe sọnù tó ṣe ká dàrọ̀ ọlọ́mọ bá náà ni ìyá kó sí bá